نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله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 لا تدركه الأبصار وهو لا يخفى عن البصائر القائل واصفا كمال ظهوره وفي أنفسكم أفلا تبصرون وقال سبحانه وتعالى سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكف بربك أنه على كل شيء شهيد فمن هذه الآيات التي تشهد لقدرة الله ما في الجماد وما في الحيوان ومنها كرامات لبعض عباده الصالحين ولكن الضابط في هذه الآيات ليس مطلق خرق العادة بل لا ينبغي أن تخالف التنزيل بأي وجه وإلا كان ذلك من مكائد الشيطان عباد الله كثيرا ما يتلاعب الشيطان بعقول جهلاء العباد والزهاد فيتمثل لهم في صور من يرونهم ذوي الفضل فيهم وقد نبهنا الرسول صلى الله عليه وسلم إلى هذا لما نبه إلى تمثل الشيطان بأحدنا فقال في حديث عن جابر رضي الله عنه إذا لعب الشيطان بأحدكم في منامه فلا فلا يحدث به الناس رواه مسلم ذلك أن الشيطان لعنة الله عليه قد يتمثل في صورة أي منا إلا الرسول صلى الله عليه وسلم ولهذا قال في حديث من رآني في النوم فقد رآني فإنه لا ينبغي للشيطان أن يتشبه بي رواه مسلم فمهما يرى أحدنا يقظة أو مناما فإنه باطل ما خالف مضمون رؤياه بذرة ما جاء به الصادق الأمين ذلك أن الحق إن كان حقا فهو في غنى عن الباطل ولا يتأيد به فالرسول صلى الله عليه وسلم كغيره من الأموات في استحالة رجوعهم إلى هذه الحياة الدنيوية بعد موتهم قال سبحانه وتعالى في التنزيل حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون فمن ادعى رؤية ميت يقظة فما رأى إلا شيطانا تمثل بالميت ليغوي الحي بإثارة الريبة في نفوس الناس يا عباد الله إن أحداث زماننا وما تتضمنه من فتنة لدين عوام الناس مما لا يدع اللبيب يأمن على أهله فيرضى لهم بالقليل من علم الدين في حين يطمع الغافلون في غاية علم الدنيا وكأنما هو الأساس وفي الحديث عن النبي صلى الله عليه وسلم أنه قال إن الله تعالى يبغض كل عالم بالدنيا جاهل بالآخرة أحضركم ونفسي فتنة يصبح فيها المرء مسلما ويمسي فيها كافرا ويمسي فيها المرء مسلما ويصبح كافرا اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم أحينا على الإسلام وعليه أمتنا واجعل خير أيامنا يوم نلقاك فيه وصلى الله على محمد وعلى آله وأصحابه أجمعين adúpẹ́ fún ọlọ́run ọba ọba àlekè ọlá ọba tí gbogbo ọpẹ́ tọ́ sí ọba tí gbogbo ìròyìn pípé ti ń bẹ fún ó ròyìn ara ẹ̀ ó ní òun ni albatin ọba tó pamọ́ ju gbogbo ohun tó pamọ́ lọ òun náà tún ní az-Zahir ọba tó hàn ju gbogbo ohun tó hàn lọ nǹkan a máa pamọ́ nípa kékeré a sì máa pamọ́ nípa jíjìnà sẹ́dá bí ṣe jìnà sẹ́dá ọmọ anabi Adam pẹ̀lú òye tọ́lọ́wọ́n bá wá fún wa arọ́gbọ́n dá sí pípamọ́ àwọn nǹkan wọ̀nyí a máa fi awò wo ohun tó bá wẹ́ tójú ò lè rí a máa fi awò fan tó bá jìnnà sí ni bí ìràwọ̀ tójú lásán ò lè rí a sì padà wá rí wọn. ọlọ́wọ́n ọba alekeola pípamọ́ tiẹ̀ òun náà ni ògóńgó pípamọ́ látòdìríkùhùl absor ojú kan ò lè rí wàhùwà yóò dìríkùhùl absor òun sì rí gbogbo ẹ̀dá òun rí gbogbo ojú. kí nǹkan máa wá pamọ́ kó tó máa hàn lọ́wọ́ kan náà irú bẹ́ẹ̀ ò sí fún nǹkan ọlọ́run ọba nìkan náà ló wà fún ló fi ń fi irú eléyìí ròyìn ara ẹ̀ ó lóun lòun pamọ́ ju gbogbo ohun tó pamọ́ lọ òun náà lòun tó hàn ju gbogbo ohun tó hàn lọ ojú ojú agbárí lè má rí ṣùgbọ́n gbogbo ojú ẹ̀mí tọ́lọ́run ò bá fọ́ a máa rí nínú gbogbo ohun tó dá òun ló wá ń ròyìn ara báyìí ó ní bójú ẹ̀mí ò fọ́ wọ́n fi àǹfóṣekùn afala tọ̀sírò kò lè ṣàìrò wọn ọlọ́run ọba nínú ara wa nínú ẹ̀dá ọmọ ànábì ádámù fúnra ẹ̀ ọmọ ànábì ádámù ní wọ́lọ́run ọba tì. ìtumọ̀ àyà yìí ó sọnù máwọn kan tí wọ́n fọ́nú lọ́wọ́ wọ́n wá tu sí pé gbogbo ohun tá à ń wò tá à ń rí yìí ọlọ́run náà ni wọ́n lára ọmọ ànábì ádámù lọ́lọ́run ọba ń gbé wọ́n ní sánmọ̀ ò gbọ́ lọ́hùn orí ilẹ̀ ò gbọ́ lọ́hùn gbogbo ohun tọ́lọ́hùn ọba dá ẹ̀mí ọmọ ànábì Adam ọkàn ọmọ ànábì Adam wá gba ọlọ́hùn ọba ọlọ́hùn wá sá pamọ́ síbẹ̀ atọrọ ìṣọ́ ọlọ́hùn kúrò ń bi ìṣì lọ́nà ṣẹ̀tàn tí mú ní tútìrọ̀ ọlọ́hùn síbi tọ́lọ́hùn ò sí ìtukùtù gbáà ni àwọn tí ọlọ́hùn ọba tó fi ìjìnlẹ̀ ìmọ̀ ọ̀rọ̀ ẹ̀ yé wọ́n ní túmọ̀ ááyà yìí náà ni pé ọlọ́run ọba àlékè ọlá tó bá pamọ́ fún gbogbo ojú agbárí gbogbo ẹni tí ò bá fọ́jú orí ẹ̀mí ò ní wá tì wàláhì tọ́lọ́run bá ní kéèyàn jẹ́ ẹni tó lójú ojú ẹ̀mí bó bá fọ́jú tagbárí yóò sì máa rí ọlọ́run ọba nínú bọ́lọ́run ṣe ṣẹ̀dá ara òun tá a bá mọ núrò ẹ̀dá ọmọ ànábì ádámà bọ́lọ́run ṣe dá wa ó tó wàá dọ́lọ́run ọba mọ̀ ká má tiẹ̀ tí ì ronú kan oríṣiríṣi àríṣàmì ẹ̀ yókù ọlọ́run wá ń sọ ó ní ẹni tó bá wá ní òun ò tara ara òun dọ́lọ́run ọba mọ̀ o à ń tún bọ̀ wá fi onírúurú àríṣàmì àwọ ọlọ́run ọba hàn wọ́n nípẹ̀kun gbogbo ń tá dá ní sánmọ̀ nílẹ̀ ní gbogbo ohun tó yí wọn ká sanurihim ayatina à ń bọ̀ wá fi àwọn àmì àwọ̀ ọlọ́run ọba àríṣàmì àwọ̀ ọlọ́run ọba tí ń jẹ́rìí sí bíbẹ ọlọ́run àti agbára ọlọ́run ọba à ń bọ̀ wá fi hàn wọ́n hatta yatabayyana lahum annahu alhaq tí ó fi wá dá gbogbo ẹ̀dá lójú wípé kò síyèméjì o ọlọ́run ọba ń bẹ ẹni tí ò ní í sìn ni ò ní í sìn nínú àwọn àrísàmì ọlọ́run tá a wá ń sọ yìí láwọn tí ń jẹ́rìí sí agbára ọlọ́run àwọn èyí tó fi hàn wá lára ohun tó dá tí ò lẹ́mìí ń bẹ fápèjúwe ọlọ́run ọba ní wa min kulli shay'in khalaqna zawjayn òun dá gbogbo ohun tóun dá lákọ lábo àwọn onímọ̀ sáyẹ́ǹsì tó tiẹ̀ lè má gbà kọ́ lọ́wọ́ ọba kan bẹ́ ń bì kan torí yìí tó pọ̀ nínú wọn ní tójú ò bá ti rí àwọn ògbà pé ń bẹ. àwọn gan jẹ́rìí láláì jẹ́ pé wọ́n ṣe ímánì sọ́lọ́wọ́n ọba wọ́n jẹ́rìí wípé lákọ-lábo ni gbogbo nǹkan ń bẹ. wọ́n lákọ orin ń bẹ abo orin ń bẹ akọ òkúta ń bẹ akọ abo òkúta náà sì ń bẹ. lẹ́yìn táwọn dàmọ̀ tí kì í ṣara Qur'an ni wọ́n ti dàmọ̀ àwọn àfáà wa dá wọn lóhùn pé tuntun kọ́ ni ń tẹ́ rí yìí o ọba ti sọ sínú tírà ẹ̀ pé lákọlábo lòun dá gbogbo nǹkan nínú àwọn àríṣàlẹ̀ ọlọ́run yìí a tó ń fi hàn wá látara àwọn nǹkan abẹ̀mí bí àwọn ẹranko tíṣẹ̀mí wọn yóò máa jẹ́ kàyéfì mọ̀ nínú ẹ̀ òun náà ni ìkun tí ọlọ́run ọba fi hàn ayé tó ń lọ bí ogún ọdún àbí kó lé díẹ̀ sẹ́yìn sìn tí ọ̀gbẹ́ni kan tí máa ṣe ètò newsline ní NTA Frank Olize tó mú wá sórí afẹ́fẹ́ wípé àwọn kan wọ́n láwọn rí ìgé kan he létí bar beach ní Victoria Island lẹ́kọ̀ọ́ ń bí Frank Olize kì í ṣe mùsùlùmí kèfèrí ọlọ́run ni kìí sì í ṣẹni tó gbà wípé nìkan bẹ tó ń jẹ́ òjíṣẹ́ ọlọ́run Muhammad ó mọ ẹ̀sìn Islam lẹ́sìn tiwa ṣùgbọ́n kò bá wa ṣe ṣùgbọ́n gbogbo ohun tó bá ti jẹ́ ìròyìn kàyéfì òun a máa gbé kámẹ́rà lọ́bẹ̀ yóò gbà á láti fi hàn aráyé pé èèmọ̀ lélẹ́yìí Francolise wa fi hàn wá lọ́jọ́ tí mo ń sọ yìí ẹni tọ́lọ́run bá ní kó ti gbọ́jú tẹlifíṣàn wíwò lásìkò tí mo ń sọ yìí yóò jẹ́rìí sí i ó gbé ọmọ ọ̀yá wa kan tó ń jẹ́ brother tajudeen yusuf tí wọ́n jẹ́ lecturer ní university of lagos lọ́wọ́lọ́wọ́ báyìí ó gbé wa sórí afẹ́fẹ́ wọ́n wá fi ìgbín kan hàn wá tí wọ́n láwọn kan ń ṣeré létí bar beach wọ́n wá rí ìgbín ọ̀hún ìgbín létí òkun kọ́ lè mọ̀ ṣùgbọ́n kí lè mọ̀ tí wọ́n rí lára ìkarahun ìgbín yìí ni wípé gbólóhùn la ilaha illallah ó wà lára ìkarahun ìgbín yìí tí kìí sì ṣe pé wọ́n fi ọwọ́ kọ́ sí lára débi kánítà bá fọwọ́ hádànù yóò ṣì í ó wá jọ Franco Lise gan lójú nígbà tó gbé kínní wá sórí afẹ́fẹ́ wọ́n fi ìgbé ọ̀hún hàn lórí tẹ́lẹ̀ báyìí òun náà wá ní wonders shall never end ìmọ̀ olópin o bó tiẹ̀ jẹ́ pé kò torí ẹ̀ gba Islam ṣùgbọ́n ó ń jẹ́rìí sí nǹkan tí ọlọ́run ọba sọ wípé àríṣàmì àwọn ọlọ́run ọba sẹ́ à ń bọ̀ wá fi hàn nínú gbogbo ntaada ní sánmọ̀ nílẹ̀ tó fi jẹ́ pé ẹni bá fẹ́ wọná yóò mọ̀ pé Ọlọ́run ọba jàre òun àwọn tí máa lọ sórí net wọ́n máa rí oríṣiríṣi tó jọ eléyìí bíi kí wọ́n la tòmátò sí méjì kí wọ́n sì bá Allah láàrin méjì ẹ̀ bíi igi tí wọ́n ya fọ́tò ẹ̀ tó ṣe bí ẹni rúkú gẹ́lẹ́ béèyàn ṣe máa ṣe téèyàn bá ń kírun orí ìrora dáyọ lọ́tọ̀ ọwọ́ méjèèjì tó fi lórúkún ó wà ń bẹ̀ lọ́tọ̀ ẹni tí ò bá wò dáadáa ẹ̀dá ọmọ ànábì ádámà lẹ́yìn ó rò kó ṣe rùkú kíní wọ̀nyí kò lè jẹ́ mọ̀ débi káwa máa mọ̀ pé ọlọ́run ọba ló ń dára ṣùgbọ́n fún kẹfìrí ọlọ́run ọba èèmọ̀ tó jẹ́ ó pin síbi pé kó sọ pé wonders shall never end fún àwa ọlọ́run fi ń ṣe àlékún fúngbàgbọ́ wa ni èyí ni pé ìgbàgbọ́ tiwa ò dá lórí irú àwọn nǹkan báyìí ṣùgbọ́n gẹ́gẹ́ bí anabi musa aleyhi salatu wa salam bó ṣe sọ ńgbà tó lóun fẹ́ rí ọlọ́run ọba tọ́lọ́run ọba ní o wa gbà mí gbọ́ níbí tó ní rárá bí o ṣe pé ń kọ́ liyatma inna qalbi kẹ́mi mi ó ba lè ní àlékún ìgbàgbọ́ àlékún ìfọkànbalẹ̀ lórí pé òdodo náà ni tí mo gbàgbọ́ mo ti ṣe yímánì tẹ́lẹ̀ tọ́lọ́run bá ń fi eléyìí hàn wá kò dámọ̀ nǹkan kan lọ́dọ̀ mùsùlùmí tó ti gba kẹ́límà gbọ́jú pé àlékún yẹ̀kín ìfi òdodo mọ́ni náà ló jásí fún wa. bọ́lá wọn ṣe ń fi àmì hàn lára dábà tó fi ń hàn lára ohun tí ò lẹ́nìí ọlọ́run a tún máa ṣe nǹkan kan tí máa fi hàn látọwọ́ àwọn tó bá jẹ́ ẹni rere nínú àwọn ẹrúfin ẹ̀ eléyìí là ń pè ní karamat òun ni pé àwọn ìṣẹ̀lẹ̀ ìyanu ìṣẹ̀lẹ̀ kàyéfì tí ó máa tọwọ́ àwọn ẹni rẹ wá àbí tí ó máa ṣẹlẹ̀ sí wọn táwọn tó ń ṣẹlẹ̀ sí tí wọ́n bá jẹ́ ànábì ọlọ́run à á máa pè ní mọ́jíza ṣùgbọ́n tí wọn kì í bá ṣe ànábì ọlọ́run tí wọ́n kàn jẹ́ sọ́ọ̀lẹ̀hún àwọn ẹni rẹ tó gbà fọlọ́run tó tẹ̀ láwọn òjíṣẹ́ à á máa pè ní kàrámà àwọn kàrámà wọ̀nyí àwọn tọ́lọ́wọ́n bá máa fi kẹ́ wọn kì í ṣe òpùrọ́ atún ayé jẹ wọn kì í ṣàwọn tí máa fọwọ́ sọ̀yà báwọn lè ṣe kàrámà òpìdán làwọn tí máa ṣe léyìí àwọn tí ọlọ́wọ́n bá ń fi òdodo kàrámà kẹ́ àwọn kọ́ ní máa béèrè fún àwọn kọ́ ní máa fọwọ́ sọ̀yà báwọn lè ṣe kàrámà kódà tó bá ṣẹlẹ̀ sáwọn gan ẹ̀rọ ọlọ́run á máa túbọ̀ bà wọ́n débìí pé àwọn gan ò lè fọwọ́ sọ̀yà pé kan tó ṣẹlẹ̀ sáwọn yìí àwọn tún lè mú wáyé lẹ́lẹ́ẹ̀kejì mọ́ ìyẹn àwọn olódodo tí karama ń ṣẹlẹ̀ sí ẹrú sí ọlọ́run kí wá láfi dá karama òdodo mọ̀ àwọn ayat àríṣàmì ọlọ́run ọba wọ̀nyí ìhàwó lẹ̀sìn ọlọ́run ọba fẹ́ ká kọ sí wọn ṣé tí bá ti ń ṣẹlẹ̀ tá a bá ti ń gbọ́ pé kàyéfì ni kódà ojú wa tiẹ̀ lè rí ní tó jẹ́ kàyéfì lóòótọ́ ṣé gbogbo ẹ̀ náà ni ká máa gbà wípé bẹ́ẹ̀ ni ó ti ń jẹ́rìí sípẹ́ ń tó ṣẹlẹ̀ sí ẹni mímọ́ ni ni bí àbí gbogbo ẹ̀ náà ni ká máa kó dànù wípé irọ́ ni na lie than the lie ọlọ́run àwọn ááyà àríṣàmì tó bá jẹ́ tòdodo àtàwọn kẹrọ́mà tọ́lọ́run bá fi kẹ́ àwọn ẹrú ẹ̀ lẹ́rú olódodo ìta máa fi mọ̀ bóyá ń ta lè gbàgbọ́ ni àbí ń ta kó dànù òun ni pé tí ò bá ti sí ìkankan táwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí fi tako aya kan ló kéré jù nínú aya Qur'an àbí àsọsílẹ̀ kan ló kéré jù nínú àsọsílẹ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam àlegbàgbọ́ àgbàgbọ́ nígbàgbọ́ ẹni tí ọlọ́run bá fi àlékún kún ìmánì tó ti ní tẹ́lẹ̀ tí kìí ṣe pé orí ìṣẹ̀lẹ̀ yìí ló mọ ìmánì ẹ̀ lé torí bẹ́rù bá mọ ìmánì lé orí irú nǹkan báyìí wá padà wá hàn wípé a ah, kì í tẹ̀ ṣe òdodo phototrick ni wọ́n fi tan ayé jẹ ni bẹ́ẹ̀ náà ní imani ọ̀hún ò túká àwa ti wá jẹ́rìí kọ́lọ́hún lọ́lọ́hún òjíṣẹ́ ni Muhammad sallallahu alayhi wa sallam látara tó fi ránṣẹ́ sí wa tá a bá wá ń ṣalábàpàdé irú àwọn dáadáa báyìí àlékún ni ó máa jẹ́ fún òdodo tó ti wà lórí ẹ̀mí wa tẹ́lẹ̀ rí kí nìdí tá a ṣe ń ṣàlàyé yìí ni wípé aseitan la'natullahi alayhi kí ìbínú ọlọ́run máa bá a a máa ti ara àwọn ìṣẹ̀lẹ̀ kàyéfì àtàwọn tá à ń pè ní kàrámọ̀ yìí a máa tara ẹ̀ da ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ olùsílọ́hún àwọn tí wọ́n fẹ́ kóraró tí wọ́n fẹ́ ráyé sá ṣùgbọ́n tí wọn ò mọ ìbáàdà wọn àti ìráyé wọn sórí ìmọ̀ ó fẹ́ jọ ń ta pè wá sí ní nǹkan bí ìjẹjọ́ wípé gbogbo ìmánì gbogbo pẹ́ńpẹ́ fúrú tí kì í bá ṣe pa àmọ́ sórí ìmọ̀ ó rọrùn fáṣetánì láti kó dànù tí ó sì sọ ní di kèfèrí láàrin ìṣẹ́jú kan sí míì àṣetán ọlọ́run ọba fi àdánwò sára ẹ̀ fún gbogbo ọmọ ànábì Adam ẹni tọ́lọ́run kó yọ nìkan náà ló kó yọ lànàbì ṣe ń kì wá ń lọ ó ní bẹ́ẹ̀ nìkan nu yín tó bá rí àdánwò látọ̀dọ̀ àṣetán lójú àlá èyí ni pé tó bá lálàá torí ntẹ́mi ẹ̀ kọ̀ fápèjúwe èèyàn máa nífẹ̀ẹ́ ọmọ yẹn nínú ẹ̀sìn ọlọ́run ọba táṣetọ́ ni ó sì gbàwó ẹ̀ wá fi hàn ni lójú àlá ipò ń fi májẹ̀mú sínú oúnjẹ fún ni ìṣòro ni kírú ẹni bẹ́ẹ̀ wá jáde wá ń jọ́ kejì kó ní àfà bísímìlá kájọ jẹun kéèyàn fẹ́ jókòó tì í torí pé n téèyàn rí lójú àlá ni ó kọ́kọ́ wá sórí ẹ̀mí àti tó bá jọrú eléyìí tẹ̀mí rí tó sì ń kọ̀ lójú oorun ànábì ní táṣetánì bá ti ń fi ọpọlọ ẹnìkan nu yín ṣeré lójú oorun kó má wulẹ̀ sọ sétígbọ́ ẹ̀dá kan kó bẹ ọlọ́run ọba pé aburú tí mo rí lójú àlá yìí má jẹ́ òṣè láyé má jẹ́ òṣè sálùkẹ́yàmà títí ẹ̀dá kan ó má gbọ́. táṣetánì ṣé wá ń fi ọpọlọ ẹ̀dá ṣeré lójú oorun bẹ́ẹ̀ náà ló ń fọpọlọ wá ṣeré lójú ayé nípa pé ọlọ́run ọba dẹ́ẹ́ ó ní fáànzírní ìlà yawmi yub'athun nígbà tọ́lọ́run ọba bínú sí i òun ò tọrọ àforíjì ọlọ́run ìlọ́nilára ló tọrọ ó ní ìwọ ọlọ́run lọ́hùn lára kóun náà lè rí ọmọ lẹ́yìn inú àwọn tó ló kẹ́yìn ọlọ́run ni mo lọ ẹ lára ọlọ́run wá fún nígbà láàyè pé kó lè gbàwọ́ gbogbo ọmọ ànábì Adam ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá ni ó ní ẹni bá rí mi lójú àlá èmi náà ló ẹni bá lálàrí Muhammad sallallahu alayhi wa sallam kódà bó jẹ́ nú àwa èrò ẹ̀yìn ànábì náà lórí kódà bí ò mọ ànábì fojú rí ànábì náà lórí ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá ni ó nítorí pé kò tọ́ fún àṣetán ọlọ́run ò fún nígbà láàyè pé kó lè gbà wọ tèmi ṣùgbọ́n gbogbo àwa yòókù ló lè gbà wọ wa bó ṣe ń gbà wá fi da ímánì wa rú lójú àlá bẹ́ẹ̀ náà ló ń gbà lójú ayé torí náà gbogbo ohun tẹ̀dá lè wò kó rí ìta máa fi mọ̀ bóyá òdodo ni àbírọ́ ni òun náà ni pé a tàn tọ́tù láti tírọ̀ ọlọ́run àti súnà òjíṣẹ́ ńlá sí báyìí tá a bá wá rí ní tí tá a bá rí ní tó takò nínú méjèèjì yìí wàláhì tí gbogbo ayé bá láwọn gbàgbọ́ káwa pè ní rọ́ kódà bá a bá fojú tiwa rí báyìí ní máa sọ ni pé bẹ́ẹ̀ ni a rí nǹkan ṣùgbọ́n àlàyé ẹ̀ lè má yé wa torí ẹ̀ nígbà tí àwọn kan tí ọlọ́run ò ní kí wọ́n gbọ́ àlàyé kéwúyé tó tí wọ́n bá ń sọ pé àwọn rí àwọn kan tí wọ́n ti kú rí àwọn àkúdà àwa máa dáhùn pé àlàyé táwọn àáfàá ṣe nípa ń tà ń pè lákúdà kò jẹ́ kó jẹ́ bàbàrà lójú ẹni bá kéwú yanjú àní sọ pé wọ́n rí nǹkan kan ẹni bá lóun rí nǹkan ó lè rí nǹkan lóòótọ́ ṣùgbọ́n kì í ṣerú ọlọ́run tó kú tó papòdà tó wà nínú sàárè kì í ṣòun ni wọ́n tún rí àṣẹ̀tàn náà ló ń gbàwọ̀ ẹ̀dá tó fi ń da ìmánì ẹ̀dá láàmú torí pé